auzubillahi mina shaitani rajim bisimilahi rahmani rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu kele kó máa jẹ́ ọ̀rọ̀ ìṣítí ńlá pẹ̀lú àsìkò kékeré látara àwọn màláìka ọlọ́run àwọn màláìka ọlọ́run ọba tí ọlọ́run bàbá ti pàṣẹ pé kí ayé parẹ́ lẹ́ẹ̀kan náà àwọn màláìka sọ fọ́lọ́run ọba pé subhanaka ya rabbana ma abadinaka akọ ibadati ìwọ ọlọ́run ọba àti ìsìn ẹ̀ tó àti ìsìn ẹ̀ tó kí la ti ṣe fún ìwọ ọlọ́run tó sì jẹ́ pé àwọn màláìkà yìí kí ọlọ́run ọba tó dá nabi adam aleyhi salatu wa salam kó tó dá àwọn màláìkà kó tó dá àwọn àlìjànú ó ti dá àwọn màláìkà lọ́jọ́ tó ti pẹ́ anaduwa muhammadu sallallahu ta'ala alayhi wa salam ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé gbogbo inú sánmọ̀ lọ́hùn lọ́dọ̀ ọlọ́run lọ́hùn kò sí àyè kan bẹ̀ mọ́ tó lè gba àtẹlẹ ọwọ́ gbogbo ẹ̀ fúl fún àwọn màláìkà ni lórí pé kí ni o wọ́n ń ṣàfọ̀mọ́ ọlọ́run wọ́n yin ọlọ́run ni èyí tó wà lórí rùkú èyí tó wà lórí sujud tí wọ́n yin ọlọ́run láti jọ́ tọ́lọ́run bá ti dá wọn wọn ò dẹ̀ kí ń ṣe ọlọ́run wọn ò dẹ̀ kí ń jẹ layakulon wọn kì í jẹ wọn kì í mu wọn kì í sùn ẹ ti rí báyìí so kí lè máa jẹ́ ẹnájì fún wa láti lè gba àwẹ̀ láti lè máa sin ọlọ́run tọkàntọkàn àwọn màláìka nìyẹn tọ́lọ́mù bá ti pàṣẹ pé kí wọ́n lọ káyé parẹ́ báyìí àwọn màlẹ́kà ọmọ sunkún ni torí wọ́n ti mọ̀ pé báyé ṣe fẹ́ parẹ́ yẹn ọlọ́run ti ṣetán láti gba ẹ̀mí ni so ọ̀rọ̀ ilé akọ́kọ́ jáde lẹ́nu wọn pé ìwọ ọlọ́run ọba wa o subhanaka ya rabbana ìwọ ọlọ́run ọba wa mímọ́ ìwọ ọlọ́run ọba má àbàdìnnáka akọ ìbàdàtì o tí ìyá àti ìsìn ẹ̀ àti ìsìn ẹ̀ ojú ẹ̀sìn tá a ti tá a ń sìn ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àti ìsìn ẹlẹ́sìn kọ̀ọ̀kan ẹ wá wà wá èèyàn forty years fifty years ilẹ̀ lómi àfisìn lọ́hùn láàrin thirty minutes forty minutes la fi ń sin lọ́hùn every day gbogbo ẹ̀ta bá ṣe pọ̀ náà títí tẹ́lómi fi kú bóyá ló pé fifty years bóyá ló pé sixty years ẹ wá wà àwọn màláìka àwọn nílé ìtọ́ ẹ pé tí ọlọ́run bá tó fà fẹ́ pa ayé rẹ nǹkan tá jáde lẹ́nu àwọn màláìka nìyẹn ẹ jẹ́ ká fi eléyìí ká fi ká gbé sọ́kàn láti lè máa sin ọlọ́run láti lè máa kírun wa déédéé láti lè máa ṣe dáadáa láti lè múra fún àwẹ̀ tó ń bọ̀ yìí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 gbégbá global dahiratu dhikrullah mọ́sálàmù wa ilal liqa'i.